politician ni mí mo lè fẹ́ kí ẹ ṣàlàyé síwájú fún mi ta. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta. torí ìbàlẹ̀ wọn ṣe ìpadà sí torí àsìkò wọ́n ní pé alákùnrin ọ̀la ayé kí máa ń kí ẹ bá ti ń sí àwọn ènìyàn a máa rí pé ẹ máa kí àwọn èèyàn pẹ̀lú pé ẹ máa tẹ̀ fún wọn. ìbéèrè mi lè gbà ṣé kí ẹ máa tẹ̀ kí èèyàn àwọn àlùfáà wọ́n ṣàlàyé fún wa wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ àmọ́ tí a bá fi rí ẹ̀yìn a máa rí pé ẹ máa tẹ̀ kí àwọn èèyàn sà kí ẹ ṣàlàyé bóyá ẹ̀rí mi bẹ̀ fún fún wa lórí ilé yìí. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد Afẹ́yà ṣe ẹni ẹni kí àwọn gbọ́ ní lẹ́jọ́ tí lẹ́jọ́ ẹ̀ sọ wípé ọgbà. Àbí òní bínú. Ọgbà ṣe. Wọ́n ní kí àwọn gbọ́ ní lẹ́jọ́. Wàlbásọ̀rọ̀ wàlbọ̀ ayà kúlù láyíká. Káàkiri àlù màsúlà wọ́n bẹ̀rẹ̀ wípé amẹ́ríà ṣíà ṣíà ìwọ́n mùsùlùmí tàbí àlè ìwọ́n àlè mùsùlùmí ṣé àlè sunna wal jamaa òníwọ́n. la pẹ̀lú ọkọ̀ yẹn ìdájọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì yàtọ̀ síra wọn ìdájọ́ amadíyà ọ̀yàtọ̀ sí ṣíà ìdájọ́ àwọn ṣíà ọ̀yàtọ̀ sí àwọn ìfọwọ́n mùsùlùmí bó ti ẹ̀jẹ̀ fún àwọn méjèèjì náà ní kọ̀rọ̀ ọ̀rẹ́ tó ni wọ́n. ṣùgbọ́n ìjọ rẹ̀ wọn gàba kọ́ ni fúnpọ̀ ti afẹ́fẹ́ yìí amadíyà ti wọn àwọn èsè mùsùlùmí nítorí wípé wọ́n gbà yìí pé àtẹ̀lé kọ́ ní ìgbẹ̀yà nẹ́bì Ghulam Ahmadu òun làwọn gbà wípé ọlọ́run tún rán wa láyé wọ́n sì máa ń dọ́gbọ́n fáwọn èèyàn láti méje kí wọ́n àárín yẹn ṣùgbọ́n lẹ́yìn tí ọ̀tá ní àná òní àgbà ní ìgbẹ̀yìn tọ́dọ̀ kọ́dà àwọn ní kùránì ń kà àkọ́yìn ni wọ́n pọ̀ sí èdè lára rẹ̀ wọ́n gbà kókò sí bí jẹ́jà jáì ni sí ọlọ́sìn wọn wọ́n ní torí kọ́lọ́sù kan tírẹ́ẹ̀nì káwọn èbó ṣe ní ìsìn ọmọ yẹn náà ọ̀rọ̀ tí wọ́n kọ́ ni ṣùgbọ́n gbọ́dọ̀ bá mẹ́ta bá kà ń pa bó ṣe kú òláyé ọlọ́pàá bá ti fi òru gbogbo lẹ̀ ohun àtọ̀kọ́nà àfa súnà lẹ́jọ́ ti dìde nígbà wáyé sí àfa súnà yìí ó ti fẹ́ borí òun gbọ́dọ̀ wá yí ìbéèkì ẹ̀ sí yẹ̀yẹ̀ yẹ̀yẹ̀ ìyẹn tó yí sí náà nígbà rẹ̀ àfa wa ti dìbà ìgbà ọ̀rọ̀ ìdílé bá bòbí yẹn àbá wa ni fún ọjà àwọn ṣe ìṣìhàn káwọn ọjọ́ ọpọlọ́run rẹ pẹ̀lú tó bá ń tan ń mọ̀ lórí ní àbá wa ni náà oníkóso ara káwọn ojú ẹ àbá wa ni ọlọ́run kápẹ́ mi mọ̀ ń ta àwọn èèyàn pẹ̀lú gbogbo tí mo sọ lónìí tí èyí ṣe ń tó fìlà nẹ́bí mo wá sọ lónìí tó lo ìgbèrè òjíṣẹ́ gbogbo tọ́sọ̀lì tọ́sọ̀lì tọ́sọ̀lì tọ́sọ̀lì tọ́sọ̀lì ọlọ́run ọ̀hún yẹn lójú tí òun kọ́dà méjì ojú kásíméjì sí i lọ ìpa òun nípa ẹ̀sìn sì fi hàn ayé pé òpùrọ̀ lò ṣùgbọ́n tí ọ̀bọ̀ wá rí bẹ́ẹ̀ mọ́ pọ́npọ́ ẹ̀sìn àfa tó ń dáadáa padà lọ́rọ́ ní ọ̀dà gbà tọ́kọ́ sí ẹ̀rí ẹ̀ lọ́dọ̀ tó sọ sí náà kí ọ̀rọ̀ bá gbogbo tó ń sọ yìí kápò ìṣe kápò ọ̀pọ̀ náà kápò ọ̀pọ̀ ìgbà kó òkú ẹ̀sìn oṣù yẹn náà ni àrùn kọ́lẹ́rà ló máa mẹ́nu ó sì yàgbẹ̀ ó sì tàn sí tọ́ilẹ́tì àdìsí tìwárò àdìsí àbùbákìrì wípé máa kọ̀bádọ̀ lọ́wọ́ nàbí yá ilà àtẹnumọ́wò ilẹ̀ dà ábà ní fanàtì ọlọ́run ìpa nẹ́bì kẹrí àti ibi tó wù kí wọ́n ti ń sí lọ́nà ọ̀gbọ́n pàṣẹ. jẹ̀mọ́ gbogbo wa àti aláàbí ìjà ọlọ́run ìjà òun ìkú yìí ṣùgbọ́n bá àtijọ́ tó kò nírọ̀ lẹ́yìn tọ́lọ̀ òlì aká ìkọ́mẹ̀lì aká ta ló wù ló wa tó lè náwó sọ́dọ̀ pé parí tọ́lẹ́kì wọ́n fẹ̀sọ̀ ra fọ́tẹ́ẹ̀tì díẹ̀ wọ́n sì jí wọn lóru ètò ọlọ́run sì gba ìpè rẹ̀ lé lórí ó sì fi hàn sí wọn ẹ̀ka lè pé hàdà ọdún ló kàdá báyìí kàdó àwọn tí wọ́n jẹ́ gùláàsì mú wọn tí wọ́n ṣe mùsùlùmí tí àwọn àfọ àkàkàmà bìtẹ̀fìrì ibẹ̀ mọ́. àwọn táwọn àfọ tí wọ́n àkàmà bìtẹ̀fìrì wọn ibẹ̀ mọ́. ṣùgbọ́n àwọn ìkọlù mùsùlùmí ti wọn àwọn eléyìí àwọn wọ́n gbé dáwà ní ìlọ́wọ́ wọ́n wá ń pè dawa dáwà súnà dáwà dáwà tẹ̀yàn bá wà bóun làwọn ó ti gbàjọba ṣùgbọ́n àwọn ọmọ ìsìlámù kò lówó sábì rẹ̀ nu. Nàá abẹ́ gbàjọba o Ìdí ẹ̀ lọ́fàá ní ẹ̀ fi jẹra wọn pọ̀ mọ́ síyà. Ẹni ìjọba ti wọ̀ tí wọ́n ti fẹ́ ń jẹ́rẹ̀ mẹ́rin nípa ìjọba ní ẹ̀rọ yà wá. Kí wọ́n fi àṣìkò pé ọmọ bẹ̀rẹ̀ ìbò bẹ̀rẹ̀. Òkọ́ ìgbà jẹun ọmọ bẹ̀rẹ̀ jẹ́. bọ̀dá wa fà sún nàìjí wa àwọn àfẹ́sì. ṣé ẹni gbogbo bí táwọn èèyàn yà á sì yẹ tí wọ́n bá ti mú un lójijì ẹ gbọ́dọ̀ fún yẹn sún wọn jàmáà ṣùgbọ́n nínú àwọn àfọwọ́dù àwọn kan na yẹn sún wọn jàmáà lẹ. tẹ̀bílì ìlú lápapọ̀ ẹ lè sọ fẹ́ẹ́ sún jàmáà lè jẹ bẹ́ẹ̀ nínú wọn ṣùgbọ́n ẹni yóò sọ jẹ̀mọ́ àánú wọn lọ́nà wọn bọ́ra wa kan bẹ ọmọ èjì lórí tí wọ́n tẹ́lẹ̀ kò bí kò sí ibi kankan sí ibi wá síbi lọ àti wọn náà májàbí lè fi bẹ́ẹ̀ ohun òsì máa yàtọ̀ ó sọ̀rọ̀ náà gbọ́ ẹ̀ ìjáde sẹ́rí ìjáde ọ̀ràn tó sínú ẹ̀sìn kékeré kọ́ àti àwọn nǹkan tí ń rán ní. lára tí a máa jáde three three days wọ́n gbà pé tí bá máa lọ kò ní ẹ̀sẹ̀ tí wọ́n kọ̀ fún lóṣù tó bá ti lọ. wàláhì sọ̀rọ̀ bùrà ṣé mẹ́rin àbílà wọn. ìdílé o wọ́n ní àlẹ́ àgàdọ́tù bí a ṣe àmúta àlẹ́ àti ẹ̀ bá ti rí adé ẹyọ kan ẹ̀ẹ́dì ládàá mẹ́wàá tó ọgbà lọ jáde jọ kan jọ mẹ́wàá náà ó fi jọ kejì jọ mẹ́wàá wí twenty days ìkẹta kí ló lẹ̀ tẹ̀sán kúbọ̀ fún ọdún oṣù ìlọ́kọ̀ tó ṣẹṣẹ ẹ̀rọ ìyàwó ẹ̀wà kálára ọmọ ìyá wa yìí tí ètò ẹ̀ wọ́n lọ́gbọ́n máa bẹ̀yìn náà àwọn ọmọ ìwọ ọdún kiri ọba lọ jáde kò nígbà tó bàtí ìdí àwọn àríkà iná pàṣẹ pé irú rẹ iná ìsìrè wò lè kí ojókòó jẹ́ òun ẹ bá ti lọ fọ́ òun ó ti ráyè nǹkan ẹ ti ráyè lọ́pọ̀lọ́ ẹ̀ débì kan ṣe pé tàbá wá fẹ́ máa kó àwọn àmì èyí tó níbo ni àlẹ́mì ti fi àyìnbàkà pèpè sínú ẹ̀sì kálà ìkíta mú sí ara rẹ̀ rẹ̀ kálí ẹ̀sà òyà ni mẹ́tàlá ẹ̀ńtọ́ mà àtẹ̀dí ọmọ ẹ̀ńtọ́ orí àtẹ̀dí òrù lórí ẹ̀sà òyà ni ṣé ìsìlámù náà wà nù ẹ̀ńkẹ́ kan lọ sí fọ́mọ̀tì níìsì ó ti dìbò ó ti dìbò sí. wọ́n ní kan wá ṣe táàbù tó ń dúró ní fáwọn èèyàn gbọ́ parí ọba wọn sọ̀rọ̀ rẹ̀ ni. àfáà wa máa fa súnmọ̀ kan tẹ́lẹ̀ rà ló sáàtì lọ́ọ́ parí àwọn mi ó òkè bẹ́ẹ̀ ni aliwọ bóòlù wa ni bóòlù àwọn ọmọdé máa ń dé nígbà rẹ bóòlù ni a dèdè. jẹ̀mọ́ wọ́n wá kóòdì àwọn èèyàn pé ìjáde òkú ẹ̀sìn sábẹ́ rẹ̀ pè bá ń wò lọ adìdẹ́fà. oyè kúri bẹ́ẹ̀ láti ń pamọ́ pé ẹ̀ ń bá ti tì máa lẹ̀ wọ́n kò mọ́lúgà. yóò kọ́ ẹ̀ oníyọ̀rẹ́ ìwọ́n mọ́ ọkọ̀ fún rẹ̀. yóò tún rẹ̀ sọ́kò kẹ́kẹ́ ní ó tún àájá rẹ̀ mú kúta yóò tún fẹ́ wó àtọ̀lẹ́ ah, bàbá yìí gbèdé àwọn ìgbésẹ̀ sọ pé yóò tún fẹ́ wó. lọ lọ. ìmọ̀ ìmọ̀ pariwo bàyẹ̀ wọ ara wa ṣùgbọ́n aṣọ bí àgbẹ̀ bíbẹ̀ làbẹ̀bí rẹ̀ sọ wá ṣe tí òṣè àwọn òrè ayé. ìdí ń jẹ́ bàbá ìdí ń jẹ́ ká máa wa ara gba lè bóore tó ní ṣe ní rẹ̀ wa. síbẹ̀ ọ̀rọ̀ mi làwọn á tètè tó wá wá ààyè fún wọn ó níbi á ti gbé fún wọn ọ̀rọ̀ ti àmọ́ bá ti fẹ́ ajá sọ̀rọ̀ sí ẹ wá mọ́rọ̀ ẹ̀sìn àmìlẹ́bí ẹ wá fẹ́ sọ di gambling ẹlẹ́ àdáyà tó náà ti fẹ́ rí àwọn ìrìn ẹsẹ̀ rẹ̀ tí ọ̀rọ̀ ayé yóò máa fi ẹtí ń rolé o ọ̀fẹ́ fún ọlọ́ jáde nù yọ ọ̀tẹ̀ jáde nù ó ti dùn bọ́ọ̀lù náà kó dúró àwọn ọ̀kẹ́lẹ̀ rà lẹ́kẹ́ àdúgbò kan mú lọ́dọ̀ wá balẹ̀ wọ́n ti ṣe wáàdì báyìí máa ń àwọn oníkìkì wọn tó ń dẹyẹrin ọba ti di lórí ọ̀rọ̀ ọba ti di pé kọ́kàn bàbọ̀ máa rọ̀ díẹ̀ díẹ̀ náà kan rẹ̀ dàpọ̀ àbá ẹgbọ́n ní àbá ìmọ̀ àmú gbogbo tí wọ́n bá lè máa ṣe àdébí gan pàgbàlagbà lé àdébí ti ní pé ẹ̀mẹ́jì àtú àti pé ẹnìkan sọ pé ẹnìkan bẹ̀rẹ̀ olùwádìí ẹ̀ náà kí ẹnìkan bẹ̀rẹ̀ náà ni bí egbò apá àti ilé paramá ṣe bára wọn rè tó wí lára yìí ó tún nínú gbà ṣé báwọn sọ́kà wọn gẹ́gẹ́ kọ́ ọkọ̀ padà dájọ́ jọmọ́lẹ̀ sẹ́yìn ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ti pé ọ̀nì jọmọ́ ó ti ẹ̀ wa lẹ́yìn ṣé tẹ̀sí ìwúrẹ́ yà dẹ̀bi ilé ìmọ̀ Muhammadu àwọn bídíà wọ́n bá ti mùnà kọ́ṣà ó ti fẹ́ wọ́n lọ́dí lọ́ba ara kó bàtà rẹ̀ méjèèjì ó sì fi ha bíyá lórí àwọn iṣẹ́ àti ọba fa ọ̀rọ̀ kan ní kí ló dé tó ń kó bàtà àbíyá ní à bí ẹ ṣe kó bàtà láyé àjẹbí mi ní àṣìá bí ẹ ṣe lórí rẹ̀ láyà ṣé ṣé àwọn ẹ̀yà àjẹbí mi kí aláwọ̀ fẹ́ bìbẹ́ẹ̀tì àti àà ọ̀sán náà mọ̀. ọ̀rọ̀ bá wọn so ọ̀rọ̀ dàpọ̀ ìwádìí dẹ̀ o ọ̀rọ̀ ìbò democracy ọ̀rọ̀ ẹ̀sìn wa ọ̀rọ̀ ìmọ̀ ni ọ̀rọ̀ ẹ̀sìn wa ọ̀rọ̀ ẹ̀kọ́ ni ó sì lè láti pẹ̀lú àdìjẹ́ nínú àwa kọ́dà nígbà tí ọ̀rọ̀ ìdá yẹn yàn lẹ̀ February kìlámù Ìbàdàn February February tẹ̀lé tẹ́. tẹ́lẹ̀ ńlafẹ́ yẹ̀nà náà rẹ̀ nìbàdàn kí làwọn nǹkan tó dé nǹkan yìí kí làwọn nǹkan tó túlẹ̀ sí alẹ́ fi gbogbo ẹ̀ lẹ́ẹ̀ náà báyìí kọjá pé àwọn tí ọ̀gbọ́n náà ni wọ́n máa ṣe lọ gẹ́gẹ́ bí ẹ̀ tí àkànwá kí gángan ilẹ̀ sọ lórí ẹ̀ kí ló bí democracy tó jẹ́ pé bá a ṣe bá wa náà rè káàkiri option mi kí ni ojúṣe ẹnì kọ̀ọ̀kan wa kí ni hukumu rẹ̀ ní north tó yẹ pé tí ẹ̀mẹ́jì bá fẹ́ dìbò mùsùlùmí náà ní irú kìíní mùsùlùmí náà ní irú kejì kí sì ni tó túmọ̀ náà lẹ̀ kí ni tó di àwọn náà lọ́rọ̀ di ábí náà kí ni tó tù á lẹ̀ kí ni tó di à ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ jẹ̀ máa ẹ̀jẹ̀ àmọ̀sọ̀wọ̀ o gbogbo tó bá fẹ́ kú díẹ̀ káàtó kí èsì ìdájọ́ kẹta yìí sí kẹ̀kẹ́ wa o ẹ má jẹ́ lè kọ́ máa sọ fún wa wípé àìsí bẹ́ẹ̀ wá ní òjò ọ̀dà tàbí wà ń bẹ̀rọ ni ó di ọ̀dà lò. kí n tọ́lọ̀ ń bá ní ní kẹ́yìn di gbogbo wa bóyá mi èsì ìkéwù kan ọlọ́run lè tó kéwù kan bí àwọn àgbẹ̀ máa ń kéwì tàbí méjì tó yọ pọ́npọ́n wá àwọn ọlọ́run bá kò sí àbí. kí ló dé náà fẹ́ áńtà lọ gbé dábàá sí ilé ẹ̀wọ̀n máa dàrú kò ní dẹ́gẹ́ nígbà wà mẹ́rin lẹ́yìn ìdíra yìí alàkúndí kákàmù sọwọ́ ṣùgbọ́n ẹ̀sìn láì sàlàyé tẹ̀síkẹ́lẹ́ tẹ̀síkẹ́lẹ́ pẹ̀lẹ́ ìlú láì dára kí n sì túmọ̀ tẹ́ ń pè ní bò ṣé ń bẹ́nu ẹ̀sìn àbí òsì tọ́ bá wà èwo ní bẹ́nu ẹ̀sìn kí ló kù díẹ̀ ká gbòmìnir lábẹ́ ẹ bàbá wa kan bẹ wọ́n ń pè ní bàbá sálàbí adájọ́ ara wo èèyàn tiẹ̀ tó àwọn àfáàjọ oníbàdàn jẹ́ adájọ́ mi wọ́n wá mọ́ wá tẹ̀sí lọ bàbá mi lẹ́wọ́n ó sì tẹ̀sí ọlọ́dún náà lọ bàbá orí adájọ́ ni wọ́n bá ti bá mi wọ́n mi wọ́n fún bàbá gbogbo ń tẹ̀ ń túmọ̀ yìí pé tí ọba ti fi ń tọ́nà ọba sọ̀kalẹ̀ ìdájọ́ ọmọ èdè yẹn bó wà nílùú ìdájọ́ àwa yìí sáwà lọ fi sẹ́lẹ̀ ní bàbá tí ìtẹ́ ìmọ̀ṣẹ́ pé ìjọba ti dájọ́ nǹkan ẹ wà á padà lọ́kọ́ jẹ́ inú ọmọ nàìjíríà ìdájọ́ ìjọ ní ajá tí ọ̀bá tọ́lọ́run mu tó lè dá adá yìí ó kápá abẹ́rẹ́ dájọ́ ọjọ́ ti tẹ̀lé àtúntò lọ́dọ́ gan ìjọ yà á mílíọ̀n gbogbo tí a ti adá lẹ́mọ̀ wá sọ bá ń bẹ̀ bàbá yà sọ́wà. àfa àtẹ̀wé ọ̀rọ̀ jọ́nà náà ó ti gbọ́dọ̀ ọlọ́mìn bàbá tí ń bẹ̀rẹ̀ jọ́nà náà náà ọlọ́run àǹsólọ́nù. ẹni tí wọ́n ti mẹ́wájú ẹ̀ ti bímọ ìfẹ́ ti ń dàgbà sí. ẹni tí wọ́n ẹlẹ́yìn ìjẹ́ náà rí bọ́ọ̀dẹ̀ ti ń dàgbà sí. paripari jẹ̀mọ́nà ẹ̀ẹ́dọ́ ẹnìkan lè béèrè wípé ẹnìkan ní orí ni wọ́n tẹ̀ fún yàn wọ́n ní pé àǹgbọ́n mi wà àtìkàn ni fẹ́nìkan sọ wípé mo máa ń tẹ̀ fún yàn. mo fẹ́ ká mú mẹ́ta sọ́wọ́ àwọn tí wọ́n bá jẹ́ àfẹ́ẹ̀sì àárọ̀dù wọn ìjí ọmọlúwàbí wọn ìtẹnubá lọ́nà àbùkù tàbí lọ́nà òjì ló fúrọ̀ fún ilẹ̀ fún bàrẹ̀ náà ọ̀gbọ́n kan nínú ọ̀gbọ́n náà bí àpapọ̀ inú jẹ́ kékeré rí bi bẹ́ẹ̀ ṣàlàyé ẹ̀ ó tó bọ́mọ̀ bí adámà ní ìbẹ̀rù sọ́dọ̀ náà pé máa yẹ lè fi gbòmìn kọ́ òní إلا لدي رقيب عتيد ẹnì kan bẹ tí ń fi àkídà àpárọ̀ fáwọn èèyàn ọwọ́ ń sọ lọ́nà náà pé ẹ ń bá ti tẹ̀ fún nǹkan kan ó ń tàn ó ti kó lọ ẹ̀sìn ọlọ́run ní nǹkan kan. gbọ́dọ̀ tó ń sọ ilẹ̀ ẹ̀kọ́ sọ nínú àbá bá tẹ̀ fún kankan. ẹ fẹ́ wọnú ọkọ̀ kò ní tẹ̀ wọnú ọkọ̀ nkankan ó ti ṣe ọkọ̀ náà nù. ẹlẹ́à ìdíjà ló ń kíkì ọmọ nkiri oyin afọ àfẹ́ bá gbọ́ ma afọ àwọn má àwọn àfáà ní ṣókùmù ìnìṣìnà àlìbáyìsù lórí rẹ̀ òun ni ó pè hukumu rẹ̀ jáde èyí tó gbé ní tẹ̀ òun ni ó gbé ìdájọ́ jáde àkọ́kọ́ èèyàn lè tẹ̀ tí ó sì tó gbalada báwọn fàdé sàlàyé ẹ̀ nù kí ni tí ó tẹ̀ ń tọ́ lọ́rùn rẹ̀ pé kó fi sin òun ó rúkú fọlọ́ ó fọlẹ̀ bọ̀ náà ṣùgbọ́n àwọn ọ̀tá rẹ̀. sọ́jà pé tí ọ̀bà tẹ̀ ń bẹ̀rù yóò tún bẹ̀kẹ̀ ǹjẹ́ ara ni ò ṣe o jẹ́dẹ̀ nìyẹn. bákan náà èyí tó jẹ́ mùbáṣù ẹ̀ǹbẹ̀ oní tí ò ní bá ṣe pẹ̀lú sọ́mọlà kejì gbẹ̀rù yẹn ọ̀bẹ̀rẹ̀ gbẹ̀rù dírẹ́fà ni mí iṣẹ́ ọkọ̀ yẹn ò fi ń jẹun èrò ti gbẹ́nu ọkọ̀ mọ́ afẹ́ wọnú ọkọ̀ sọ́kọ̀ mọ́tẹ̀kù ebi ń tẹ̀lé ilé wọnú ọkọ̀ ìpín kẹta àwọn kọ́ àṣọ oníkéyìn olóhùn tẹ̀ fún ẹni kejì pẹ̀lú àníyàn mo fi ń kì í eléyìí kọ̀kọ̀kọ́ sínú sẹ́lẹ̀ ọ̀rọ̀ àmà fún ọ̀mà kò sí lọ́dọ̀ àwọn gan kí lọ tẹ́kì ra ìṣẹ̀ṣọ́ rẹ̀ wá wọ́n ọ̀mà jábìrù lọ́lọ́sọ́nà róòmù tó dé padà tó dáhùn yẹn tẹ̀ níbẹ̀ tí wọ́n kúnlẹ̀ fọ́ba wọn lórí ọ̀rẹ́ àti àsálàmù ló tọ́jú ìfúnni balẹ̀ yẹn ah kí ló fẹ́ dáhùn yẹn àdúgbò ojú bá wọn ayé lọ́hùn sí àkùnrin ìfúnni balẹ̀ yẹn fún lọ. ìṣòro wa sọ̀rọ̀ yìí pé mọ̀tẹ́rẹ́ wò àyèmọ́tẹ́rẹ́ wò ká pé a lè sọ pé kẹ́nìkan máa tẹ̀sẹ̀ nìkan ìyàwó gan lè bá ní kọ́ máa tẹ̀ bọ́kọ̀ pẹ̀lú ọ̀la tọ́lọ́ ń gbé fún ọkùnrin lórí àwọn atani o lórí àwọn obìnrin ṣùgbọ́n àwọn jàbá bírọ̀ lọ́lọ́pọ̀lọpọ̀ ń jọ róòmù parí ìkí tí ó tilẹ̀ máa ń kí àwọn eléyìí kéèsè kí bá tẹ̀ wọ́n forí balẹ̀ fún. àwọn míì bẹ́ẹ̀ nu wọn gbogbo òdùn yóò ti báyìí títí títí ìbàjẹ́ káàkiri ìjọba tètè wà àjókòó ọ̀nà ìjọ kàdọ́ pé ọba ni àjókòó ọba ni òye ọ̀dà fún yín ẹ̀gbọ́n sókè. àwa ń sọ̀rọ̀ nípa kíkítà jọ wa tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ pé kò pilẹ̀ sínú ẹ̀sìn gan àpẹẹlẹ làwọn ń pè mọ́ pè lápẹẹlẹ kò wa. ṣùgbọ́n ẹ̀yin kẹ́ wọ́n ń pẹ́ ń bá ṣe bẹ́ẹ̀ ní kété àwọn àfáà ní ẹni tí ò tí ì yé dáhùn sálàyé fún agbọ́dọ̀ máa ń ṣe ó ó kí ni wọ́n ti tí n bá tiẹ̀ bó bá wọn sórí wa yẹn lé lọ́jọ́ bá wọn ó sì jẹ sí. téèyàn bá fi kọ́lá tí yóò tó báyìí lásán tó jẹ́ pé àníyàn ti ṣe ni pé mo fi jọ́sìn fún ọ ìdájọ́ ilé ìdájọ́ ọ̀tọ̀ ni ẹ wá wà àwọn òbí wa gẹ tí wọ́n bí a ọ̀lẹ́ni lẹ́nu ọ̀yà wa tó ń kọ́lẹ̀ tí wọ́n fẹ́ kí a tí wọ́n àbàtúndì bá wà lẹ́yìn ó ti dẹrẹ jẹ abọ́lájà ń pariwo pé à ṣé yóò láwà ni yóò kún ẹ̀yọ́ lọ tí ó sì sí ẹ̀rẹ̀ ká lórí ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ lọ sùúrù ọ̀gọ̀ọ̀gbọ́n ọláìdé kọ́nà ní ẹ kọ́nà ní ẹjẹ́lẹ̀ àwa ẹ má jẹ́ ká ìyá ìyọ́ dá yín sọjú ẹ̀yin náà máa kò mọ́ ìyá lọ́rùn gẹ́gẹ́ báwo lómi nílẹ̀ ṣe ṣe tí ìyàwó ìgbàgbé pé wọ́n dábàá dá lẹ́yìn kó tó di pé yọ lọ́yà yóò di kọ̀ọ̀kan jẹ ẹni náà di lọ́yà tí òfin ní rántí ìkúnlẹ̀ mọ́ mọ́ ṣé bí ẹ̀yin Yorùbá tẹ ẹ sọ pé ẹ̀gbọ́n kúnlẹ̀ ẹ̀gbọ́n ìbálẹ̀ fún ayé ṣé bẹ́ẹ̀ ilẹ̀ sọ pé ìjọba lè ṣe wà èsì kálukú ọ̀jẹ̀ ní wa èsì wa èsì wa o so ẹni yìí mo gbọ́ kó ti ṣùgbọ́n ìfẹ́ náà.

àwọn nǹkan níbi mọ́jáàbù yẹn ó onye ara wọn ò súlù àkọ́yé àwọn nírọ́. kódà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ti lọ rèé bá padà pé òun ojú lọ bẹ̀ wá sọ́jọ́ ọba òsán ló ní ẹ iṣu kan dẹ̀ tó kú pẹ̀lú èmi wọn iṣu náà ni pé tí wọ́n ti tó ti kọ́ọ̀nù ọjà rẹ̀ kí o sì wá ní sùnmí tẹ́lẹ̀ ìwọ́ ìyẹ́ tí ó sì jẹ tẹ́lẹ̀ rẹ̀ dígí ni o tọ́gbà yìí jáde àwọn ọ̀dẹ̀ máa kọjá dáa wà kábà kó wọn ọ̀sán Thank you.